عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى يقول المصنف رحمه الله تعالى في الحديث الثمانين وعن المغيرة بن شعبة رضي الله عنه قال قال للنبي صلى الله عليه وآله وسلم خذ الإداوة فانطلق حتى توارى عني فقضى حاجته متفق عليه وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا اللعانين الذي يتخلى في طريق الناس أو ظلهم رواه مسلم حديثي في الظاني الحافظ ابن حجر من سنة بلوغ المراد نبي هم حديث المغيرة ابن شعبة رضي الله عنه وموا قال قال رسول الله صلى الله عليه وآله وسلم قال النبي محمد صلى الله عليه وآله وسلم ما صيكوا خذوا خذوا الإداوة فانطلق ما تصمي ike kí n gbé abọ́ tí wọ́n dá mi sí igbá tí wọ́n dá mi sí kémi ò gbé ká lọ fantalaqa anabi bá bẹ̀rẹ̀ sí ni lọ hatta tawara anni kò yé lọ títí tó fi pamọ́ sí mi faqada hajatahu anabi sallallahu alayhi wa sallam. wọ́n bí abùkátà wọn muttafaqun alayhi Bukhari àti Muslim àwọn ni wọn gbà wá. torí délé yìí adéfì ọ̀n tọ́ka sí. Si, bó ti ṣe jẹ́ pé kò burú kẹ́ni tó bá já síwájú kí ọmọ lẹ́yìn kó ṣe xidima fún ọmọ lẹ́yìn kó ṣiṣẹ́ fún wọ́n pa mùkíra láṣẹ ó gbé igbá tí omi wà ń bẹ̀ àyè ibi tí wọ́n dá mi sí bí àgé wọn ni kò gbèsè láwọn. àti mọ̀ká nàbí sallallahu alaihi wa sallam àwọn náà lè dá gbé kò sí tó ṣòro nù kí wọ́n gbé ṣùgbọ́n ṣe ni wọ́n pa Mugira láṣẹ pé kò wọ́n gbé ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pípa pé kí ọmọlẹ́yìn kó ṣiṣẹ́ sin aṣíwájú ẹ̀. kò sì burú kí aṣíwájú kọ́ pa ọmọlẹ́yìn láṣẹ láti ṣe bẹ́ẹ̀ tí ọmọlẹ́yìn bá ti ṣe bẹ́ẹ̀ láì jẹ́ kí wọ́n pa láṣẹ ọ̀dàjù. sọ ìgbà tó máa gbé ibi tí wọ́n dá mi sí anabi sallallahu alaihi wasallam wọ́n lọ wọ́n lọ ètò wọn fi fara pamọ́. eléyìí tọ́ka sí wípé kọ̀tọ́ kéèyàn máa gbé ìhòòhò rẹ̀ hàn ọ̀ràn yẹn ló jẹ́ kéèyàn máa gbé ìhòòhò rẹ̀ pamọ́ èèyàn gbọ́dọ̀ máa sí ìhòòhò rẹ̀ sí àwọn èèyàn kódà kó ṣe pé èèyàn fẹ́ sí ìgbàsẹ̀ ni. Wọn ń lọ wọn lọ hatata tawara anni títí wọ́n fi di wọn má. eléyìí tọ́ka sí pé ẹnitó fẹ́ ṣègbọ̀nsẹ̀ tọ̀ kó dúró tí wọ́n ti ní rí rẹ̀ kó dínà wọ́n ti rí hòhò rẹ̀ eléyìí nílànà. eléyìí tọ́ka sí pé kódà kéèyàn lọ sí gbọ̀nsẹ̀ níbi táwọn èèyàn ti lè rí i wọ́n ti máa wo ìhòhò rẹ̀ ránṣẹ́ kọ̀tọ́ kéèyàn tọ̀ níbi tí wọ́n ti rí ìhòhò èèyàn yàtọ̀ sí táwọn rí láwùjọ wa lónìí ọ̀pọ̀lọpọ̀ lọ́wà tó ṣe pé ibi tí wọ́n ti ń yàgbẹ́ wọn ò bìlà pé kẹ́nìkan rí hòhò àwọn wọn ò sì dààmú pé kẹ́nìkan rí hòhò àwọn gbà táwọn ń tọ̀ eléyìí burú jáì ọ̀ràn yẹn ló jẹ́ kí èèyàn gbé ìhòhò rẹ̀ pamọ́ èèyàn gbọ́dọ̀ gbé ìhòhò rẹ̀ hàn tó ń ti pé a ò lè ṣègbọ̀nsẹ̀ láì sí agbanbi tí ìgbẹ́ ọgbà jáde a sì lè tọ̀ láì gébi títọ́ gbà jáde kúrò nínú aṣọ tá a wọlé ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a gbọ́dọ̀ síbẹ̀ níbi tẹ́nìkan ti rí wa kọ̀tọ́kọ̀dá kéèyàn kan máa yàgbẹ́ tọ̀ níbi tí wọ́n ti máa wò di rẹ̀ kò sì dáa rárá kákò ti wọlé ìgbẹ́ tó ti fẹ́ yàgbẹ́ ó wá filẹ̀kùnlẹ̀ sísí. nítorí pé gbẹ ti gbọ́n délẹ̀ àbí gbẹ ò ti ẹ̀gbọ́n délẹ̀ kọ́ afilẹ̀kúnlẹ̀ sisi ìgbẹ́gbọ́n délẹ̀ ló jẹ́ sáré rọ́ọ̀ṣì wọlé ìgbẹ́ tí òfin rántí tilẹ̀kùn àìdá ló ṣe o kìí ṣe ẹsìn pé gbẹ́gbọ́n délẹ̀ àmọ́lẹ́gbẹ́ yẹn ó ń rùn ó wá kátẹ́gùn ọmọ wọlé ló fi sílẹ̀kúnlẹ̀ nítòsí ọ̀dà torí. تتحمل أخف الضررين لاجتناب أشدهما ìyẹn máa ń fara da ìnira tó tọ́ sẹ́pẹ́rẹ́ nítorí kí ètò nílá ọmọ bá wọlú yẹn àkàràǹkùn ńlá láàrin aburú kọ gbóòórùn gbẹ àti aburú kún orí hòhò rẹ èwo ló burú jù ẹ wò dáadáa. sábúrú kún rí hòhò èèyàn ló burú jù ní àbá burú kéèyàn gbóòórùn gbẹ. torí pé àkàràn kún un wá gbígbóòórùn gbẹ́rùn ó ní í ṣe pẹ̀lú òrí pẹ̀lú pé òrí nǹkan fi bomú. ṣùgbọ́n tó bá rí n fi bomú àbọ̀wọ̀ rẹ̀ gan fi bomú yóò dínkù àbí òní dínkù. àwọn kan sídìí lẹ́yà kàtà onítorí pé ọ̀fẹ́ gbóòórùn gbẹ́ ṣé gbogbo ẹni tó bá ti mú rẹ́kọ́ọ̀dù bídì rẹ ṣe rí jojúmọ́ ní ọmọ ẹran ti kékeré ni kí ló gbé sáyẹn sínú aṣọ àwòdù bíi lẹ́ẹ̀fù rẹ̀ ṣe sọ àìní ti jù ní tiẹ̀ wá jókòó kò tún á síbi rẹ lẹ́kọ́ ọmọ rí gbígbẹ́ ṣe ń jábọ̀ láìlẹ̀ ìlọ́gbọ̀n tó gbogbo eléyìí èèyàn gbọ́dọ̀ ṣọ́ra gbogbo nǹkan tí ó tàbùkù èèyàn téèyàn ò ní tó mẹ́ẹ̀ẹ́dógún ẹpín èèyàn máa jìnnà sí sílẹ̀ ẹ̀jẹ̀ bó ṣe jẹ́ mi. àwọn tó ṣe pé títọ́ bá ti gbà wọn àkàrà fún mi lọ lọ́kùnrin lóbìn àjọ ọ̀mọ bíi táyì tọ̀sí bẹ́ẹ̀ làwọn rí yọkàn yọ̀dí rẹ ní gbalaja yọkàn máa tọ́ sọ́kàn ni òun wọ́tà fúláwà ẹ̀rọ kí ló àwọn eléyàn àwọn òbí lẹ́sìn ẹ̀ṣẹ̀ tọ̀nà aláìní ti di pàtàkì gbàgbé. ẹ rí lọ́tún àti lọ́sì nínú gbòòrò wọ́n ti fi tọ̀ wọ́n ti fi bára ògiri ilé ẹlòmíì jẹ wọ́n kàn máa wọ́tà rẹ̀ ní tòsí tọ́kàn wọn. àbóbìnrin tó ti kọ́lá ẹ̀ ní tuju pátá gbáà ni nítorí ọ̀gbọ́n tó ti rọra ká gbogbo yẹrí rẹ̀ ókè ọkàn sí gbogbo òdì rẹ̀ nìkan tọ̀ bí ajá ọwọ́ àtàgà ìtọ́ ń jábọ̀ àfáà gbogbo sáwèrè ló kún fútọ̀ ẹ̀yin náà wo nǹkan bẹ̀ ọ́ ìtìjú dà mọ́ kò sí tìjú tábà wí tí wọ́n làwọn làjú á ah! làjú mọ́ pọ̀pọ̀ o. bó wa nírú àwọn tí wọ́n sòkòtò ká bí tọ́ bá gbọ́n àwọn ẹwà tí yóò ti dé tú ewu gbogbo o ti ṣe bọ́ta àwọn òbí lẹ́yìn ìmọ̀ ìṣe sọ̀rọ̀ ọ̀daràn wa fẹ́ tọ̀ ó ti wọ ṣòkòtò gbogbo ẹ̀ náà ló ti gbé ta yín wá ń wábi tí koríko wà tí ó fara pamọ́ tí kí ni ń gbé pamọ́ àbí òye yín torí pé àkítà náà lásán lọ́kàn fi sídì tátẹ́gùn bá gbá kìtà tó burú kò burú fún wèrè tí ò ní làákà ẹ̀ torí di eléyìí yẹn gbọ́dọ̀ sọ ìwòwò rẹ̀ yẹn gbọ́dọ̀ sọ ìwòwò rẹ̀ kéèyàn fi pamọ́. wọ́n ní hánù hánù lédè lárúbáwá wọ́n fi kún alasumahu khamsa ó fi di alasumahu sita abuka akuka hamuka fuka lómalin hanuka wọ́n ní hanuka ismun lima yustaqbahu ismun lima yustaqbahu dhikruhu wa yastaqbihu al-insanu an yura minhu orúkọ tó burú wí orúkọ tó burú sọ jáde lẹ́nu ni wọ́n ń pè ní hanuka orúkọ tí ó sì dùn yẹn sẹ́nìkan bá bá rí ìyẹn ni pé wòwò yẹn yóò dùn ọ́ sẹ́n bá rí nǹkan àbí òní dùn ọ́ ẹ̀rí kọ́ lọ́wọ́ bá sọ yìí pé nígbà tí àṣetọ́n tó ṣe sábàbí àti ilé bàbá ńlá jáde lálùjánnà ó ní lùyúbó díyà lẹ́hùn máa. ما ولي عنهما من سوءاتهما سوءا àṣetáni yọ wọn kúrò lálùjáná torí kó lè bá a fi hàn wọn tá a gbé pamọ́ sí wọn ní ìhòhò wọn tẹ́lẹ̀ wọn ò rí ìhòhò ara wọn àmọ́ ní kí aṣáṣetáni lé wọn kúrò lálùjáná wọn di kí wọ́n rí ìhòhò ara wọn. tó ni wọ́n ṣe kíákíá wọn yára yakhfiqani alayhima min waraqil janna wọ́n bẹ̀rẹ̀ sí ní jánu ewé àlìjáná wọ́n fi ń bòdì wọn wọn ò rí di ara wọn tẹ́lẹ̀ tọ wọ́n ní kí ló dé tó náà fi pé ìhòòhò ní sáwà ayé yẹsù olùsàn ayé yẹrọ ghayruhu awratahu yóò dún yàn kíkẹ́ lómi orí ìhòòhò yẹn àbí bẹ́ẹ̀ kọ́ ni láti ìgbà tó wà primary school. sọ pé primary school tí wọ́n fi ọ́ síbi tí wọ́n ti máa wọ ṣọ́ọ̀tì ní kà nígbà yẹn sá pàǹtì rẹ wá rọra yẹ sẹ́gbẹ́ kanjọ kan dògòdì rẹ bá rọra yọ ọ̀tá máa rántí gbogbo àwọn ọ̀rẹ́ rẹ tó rí di rẹ ń jọ́nà sọ̀rọ̀ kó máa rántí pé làgbàdà sàmẹ̀dọ̀ dóòlà mi ní bá wọn sọ̀rọ̀ láéláé lé torí wọ́n ti rí kí ni <laughs> wọ́n ti rí di rẹ̀ torí yóò máa wọn gbogbo gba ní kéla ìlà ìlọ mo mistake mo ṣe ń jọ wọn dá tó kékeré lọ wà ṣùgbọ́n mi èèyàn ní fẹ́ káyé pé wọ́n ṣe kí ni àti wọ́n rí di o ẹ sì máa wò ó bọ́lọ̀ ṣe dáyàn bọ́lọ̀ yẹn ṣe kórìíra tó tún rí di òun ẹ̀ ń tọ́ bá gbádùn o torí pé ìdálẹ́ mi tẹ́tẹ́ ṣáyé ọ̀sán àmàṣe ẹni tó lójú lójú tì àmẹ́ńtójú rẹ ti fọ́ kí ló fẹ́ kí ló fẹ́ kí ló fẹ́ tì kí ni. ẹni tí ó tálàfíà ń bẹ lára rẹ̀ títí ju òtí sọnù fún àkàràwọ kò mọ wa ẹ rí i pé tí ẹnìkan bá ṣèṣì rídìí rẹ̀ nítorí èèyàn mọ̀ wá naturally ní kíkó náà rídìí rẹ ó di kí ni fifty fifty subhanallah torí di eléyìí báyìí gbèdì rẹ̀ sá wọn gbèdì rẹ̀ síbi tí wọn ti wò dì tíjọba náà ti kọ́ àwọn yẹn lẹ́kọ̀ọ́ fún civilize ọ̀pọ̀lọpọ̀ ìjọba tí wọ́n ń bì kọ̀ dààmú iná lórílẹ̀‐èdè wa ṣe rí bó ṣe rí kí ló dé táwọn èèyàn kan máa tọ̀ sí gbogbo ibi tó bá wù wọ́n tí wọ́n máa yọ̀dí wọn dà ṣebí public toilet lọ́ọ́ ikán kọ́ ká sanwó gan ló bá jẹ́ pé àwọn ò lè ṣe fún wa lọ́fẹ̀ẹ́ ká máa sanwó ká tó wọ̀ bẹ̀ yọ pọn alẹ́ àbí òní pọn alẹ́ yọ pọn alẹ́ bí bàbá kan tó lọ mọ́ta ní Medina lórí títì wọ́n ti ṣe títì tó gbé masha allah èèyàn fẹ́ sùn sórí títì gbé masha allah àárín títì tí wọ́n wá ṣe pé tí ń ṣe ó lè máa gbà gba mọ́tò kan àbọ̀ ibẹ̀ ní alẹ́ ń tọ́ ọbẹ̀ ah, mú mi sẹ́wọ̀n kẹ́bi ìjọba ló máa ń mú káwọn èèyàn lajú tó bá fẹ́ àmọ́ ibi tí ìjọba gan ọba ti létò <laughs> wọ́n pẹ́ wọn tó yàgbẹ́ ọ́fíìsì. ẹ wá wò ó àwa náà láwọn mùsùlùmí ẹja kì í sára o àná sọlá sọlá wọn lọ jìnnàjìnnà nítorí kẹlòmí ọmọ bá rí wòwò wọn tọ́ba yí ẹjọ́ táwọn sọlá sọlá ń gbé òkúta nígbà táwọn tún kàá bá àkọ́tà nàbí wà kékeré kọ́lọ̀ tó ṣe lánàá bì tẹ́lẹ̀ kébi tí wọ́n ti ń gbókúta báyìí tí aṣọ ti bọ́ ọmọ àná ìṣòro àṣẹlá lọ àtijọ́ kò sẹ́ni tó rí wò wà lẹ́yìn látà ìjà ìníyà so káwọn òkè sára àwọn mùsùlùmí o ẹ wọ àwọn ibi tá a ti máa tọ̀ láwọn mọ́tíláṣí wa gbogbo sọ́ba mu ọ̀la ìkọ̀ba mu lọ́pọ̀lọpọ̀ ilé ìtọ́jú ṣe pé ah you come in I come in akọ̀rọ̀ adóṣù sẹ́gbẹ̀ẹ́ ara wa ni the fourth thing tó kọ́ rí ni pé ìdí ẹni tí ń tọ̀ kí wò tó débẹ̀ gbogbo yẹn àjọ tò lọ kékeré ní kí là ń gbé pamọ́ níbi tí ò ń gbé ká náà ìwọ náà ń gbé ká ẹ dákun sọ dáa bẹ́ẹ̀ wàlá ìkọjá kọjá at least kọjá pé ó ti ẹ̀jẹ̀ kébi tá a tún ra máa lóṣù náà ní kọ́kọ̀ọ̀kan nílẹ̀kùn kí kálukú ó sì tilẹ̀kùn rẹ̀ kọ́dà kó ṣe pé kọ̀ ga ju ẹni tó bá lóṣù lọ kí kálukú sì máa tilẹ̀kùn rẹ̀ nítorí pé tá a bá tún practice ń wọn á fi kọ́ wa níbi tá a ti fẹ́ tẹ̀sìn níbo la ti fẹ́ practice ẹ̀. gbogbo irú eléyẹn ń bùkátà ká mójútó. àlẹ́sọ̀lá àtẹ́là wọ́n lọ wọ́n lọ wọ́n lọ wọ́n lọ títí tí wọ́n fi pamọ́ sí mi tí n fi rí wọn mọ́. so bí sábẹ́ yìí ti ṣe sọnù. hikima mi tún wà bẹ́ẹ̀ yàtọ̀ sí pé kí wọ́n má bàa rà nàbì sallallahu alaihi wasallam ní kí màmí tuntun wà ń bẹ̀ ni pé kí òórùn ọmọ bàa wà nítòsí ilé kó òórùn ọmọ bàa wà nítòsí ilé torí pé ẹni tó fẹ́ tọ̀ ẹni tó fẹ́ yàgbẹ́ kí ó bá lọ sí jìnnàjìnnà gbogbo àyíkọ́ ọmọ àrùn àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ wo táwa tó máa ṣe ń gbà mí mọ́sálásí wa ni o àwọn èèyàn kàn wọ́n tọ́ ta mẹ́rin tàbí káwọn náà ṣe létọ ká sọ mọ ti wíńdò wọn. tẹ́bá tí wàá fẹ́ yẹn wò nu mọ́ṣáláṣí ẹ̀ mọ́ wá fura nítorí kọ́ mẹ́rin kọ́tọ́ gbogbo ń dáwé ni ọkàn kò sí ọlọ́nà tọ́da bẹ́ẹ̀ tọ́da bẹ́ẹ̀ kò ní káwọn afi tí ọ̀dà lọ mọ́ṣáláṣí wà láì. èèyàn ò ní lè concentrate lórí irun tí ń kí lókùn ìgbà tí máa ẹ dákun òórùn tọ̀ tọ́da bí òórùn bọ́ǹbìtà abẹ́dẹ̀n nítorí pé kò sí bẹ́yìn ó ti ti máa gbóòórùn tọ̀ wàhálà tí ó lè concentrate lórí ìrun tí ń kí ṣé bí àwọn mọ́tíláṣí kan kọ́ lọ́n sànù wa òórùn yìí pọ̀ jẹ́mọ́ ìnira yẹn máa wá pọ̀ aláàlá lèyìn ọmọ ẹsẹ kátìtì kírun sẹ́kítà lùkọ́ máa lọ lé sọ́dà bẹ́ẹ̀ kò kúkú dà bẹ́ẹ̀ torí di eléyìí anabi muhammed sallallahu alayhi wa sallam wọ́n máa lọ títí wọ́n fi jìnnà sẹ́ni tí ọba àwọn gbómi ẹ̀yin ọ̀wá béèrè wọ́n ní kó gbómi ó sì lánàá bí sallallahu alayhi wa sallam wọ́n máa lọ títí tí wọ́n fi fara pamọ́ sóhun tí wọ́n fi jìnnà sóhun tó wọ́n fi ní rí wọn mọ́ bí wọ́n ti wá sómi tí wọ́n ti yàgbẹ́ tán wọ́n ṣẹ̀ṣẹ̀ wá gbomi wọ́n fi tábà lẹ́yìn tí màkìtì yẹn bá ṣerú ẹ̀ ó ti yàgbẹ́ tán ó ṣẹ̀ṣẹ̀ wá gbomi tó fi tábà sẹ́mi pé ẹ̀gbin yóò ti pọ̀ lára because tó bá jẹ́ pé ayé ìsìn náà wọn pàǹtì ni ó ti yàgbẹ́ tán ọwọ́ afa pàǹtì rẹ̀ mara bí ń ṣe ń kán wájú ni tẹ̀yìn ọmọ yí pàǹtì. tí yorùbá ti wọ pàǹtì ńkọ́ tó bá kéwò aṣọ táwọn máa ń lọ́ mọ́dì ni a ah, akramakumullah sẹ́wọ̀n pé aṣọ gbà tí o bá sí pàǹtì tó tó bírèkì ẹ̀ aṣọ wọ àárín agbọ̀nbi tí gbẹ̀nsì ń jáde yọ lẹ̀ àbí onílẹ̀ yọ lẹ̀ mà àwọn ọ̀sàlàyé rẹ̀ nítorí kó ti yé máa gbé omi ìṣó àná bí ó sì máa lọ títí sí ìfínírí wọn máa ìgbà tó bá fi di pé wọ́n máa lọ sí ìfini rí wọn mọ́ wọ́n gba omi lọ́wọ́ mi àbí òye wa ìgbà tó bá torí kẹ́nìkan máa sọ fún ọ ah, ànábìyẹn náà ni wọ́n ti yàgbọ́n wọ́n ti fi bẹ́ẹ̀ rẹ́ra náà àhàó ah, ah. ìgbà tí wọ́n bá ti fi máa lọ sí ìfini rí wọn mọ́ wọ́n ti gbomi lọ́wọ́ mi sallallahu alaihi wa alihi wasallam eléyìí túmọ̀ sí pé kò burú ká bẹ̀yàn ní nǹkan gbé fún wa títí débi kan tó bá dibi tí ọ̀yẹ́ kọ́ bá wà wọ̀ bá ń gbé e wọ́n rò pé yẹ yín ẹnìkan ràn ọ́ lẹ́rù torí pé wọ́n là fà rẹ̀ ọ̀ràn lẹ́rù torí pé wọ́n lọ̀gá rẹ̀ ẹ wá dé main entrance ilé rẹ̀ ibi táwọn ìyàwó rẹ̀ wà gbé wa ó tó bá wọn. tó yé tó nítorí di ẹlẹ́ ó túmọ̀ sí pé ó ṣe débì ẹ̀já wa náà gbé yòókù. bẹ́ẹ̀ náà nígbà tó bá náà sọ́lá sọ́lá ń gbómi títí títí títí títí wọ́n débi tí àà má tẹ̀lé lò gbé omi wa wá dúró ń bì nígbà tá a bá dé á abọ́ fún ọ ó tún gbé padà. ẹ̀kọ́ mbẹ́mbẹ́ fún wa. faqada hajatah anabi sallallahu alaihi wọn wá gbọ́ bùkátà wọn. ẹ̀kọ́ sì tún bẹ́ẹ̀nbẹ́ẹ̀ náà kí sábà ti fẹ́ lọ ibi tó jìnnà jù ẹ á máa o. ibi tó bá jìnnà tó sì dá kéèyàn má máa dá lọ. ọlọ́mọdé ara ẹ̀ dà o. tí nǹkan kan bá tiẹ̀ ṣẹlẹ̀ tí nǹkan wọn bá mú ọ lọ ọ̀rẹ́ ni wọ́n tí o bá ti ní mú ọ lọ tẹ́lẹ̀ jọ tẹ́lẹ̀ jọ jàgbá ẹni tí ewu bá fẹ́ ṣe sílẹ̀ sẹ́mi ọ̀fẹ́ lè jọ dáwọ́ jọ torí ẹ̀kọ́ máa ké mọ láyàkáyà kéèyàn fi lọ síra rẹ̀ léṣekéṣe kéèyàn máa ṣe gbogbo nǹkan rẹ̀ níwọ̀ntúnwọ̀nsì kọ̀tọ́ nítorí fi ń tọ́ka sí fún wa nínú àǹfààní tó mú wa ká máa ṣègbọ̀nsẹ̀ tọ̀. níbi tí ẹnìkan ti rí ìhòhò wa ìhòhò wa pàtàkì ọba bàrà iná wa Aisha radiyallahu anha ìgbà tí wọ́n sọ pé wọ́n á gbé àwọn èèyàn dìde ní ọ̀gbìn dàlùkìyàmà hufata urata ghurlan wọ́n gbé wọn dìde láì ní bàtà lẹ́sẹ̀ ní ìhòhò gbogbo abẹ́ tí wọ́n bá gbogbo adọ́dọ́ rẹ̀ ó ti bohman gbogbo àlébù àpá tó fi dórí wọn kọlà sí ọlẹ́ẹ̀kẹ́ gbogbo yóò ti sá lọ. Àìṣà wa wò ó gbogbo yòókù yìí kò jẹ́ nǹkan kan tí ó ti ẹ̀yà yẹn lẹ́nu bíi ti pé wọ́n gbé wọn nisa ya atọ́kùnrin atóbìnrin rẹ̀ ni ni tí wọ́n á ní ara ni à ìwòhò. Ìyẹn tó ń jọ yẹn kọjá à ń wò àtàdì ilẹ̀ là ń wò di òǹdì bẹ́ẹ̀ ọba dilẹ̀ a'udhu billahi minash shaitani rajim torí idha jaa al-haynu da'at al-'aynu tí ọ̀ràn bá dé fífọ́ lójú fọ́. yẹ́sẹ̀ idha jaa al o lójú bá fọ ojú fọ ni a ìdájà àlàáyínú bọ́ àdìl àyínú tọ́nà bá dé fífọ lójú fọ. torí de eléyìí ọ̀rọ̀ kẹ́nìkan wò di ẹnìkan ẹnìkan kẹ́nì torí de eléyìí ká gbé ìhòòhò apamọ́láyé ń bì gbogbo èèyàn pátákà fà fún ọ pé kó o sídìí rẹ lẹ̀ fún àfìyàwó rẹ̀ walladhina hum li furujihim hafidhun illa ala azwajihim aw ma malakat aymanuhum fa innahum ghayru malumin. àwọn tí máa ṣọ́ abẹ́ wọn àyàfi fáwọn ìyàwó wọn àwọn èso abẹ́ wọn tó bá tún ṣọ́ abẹ́ rẹ fún ìyàwó rẹ ọ̀gbádùn lò lórí kọ̀dájú pé ìbímọ tàbí àwọn ẹni tí wọ́n ní kápálé lórí ẹrú rẹ bìnrin tí wọ́n mú lójú ogun tí wọ́n fún ọ tẹ́lá ti báyìí báwọn ìyàwó yín àtàwọn ẹrú yín tẹ́ gbé òwò yín pamọ́ sí wọn kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ àti kàn yín lábùkù torí pé ntọ́tọ́ lẹ sí o bẹ́ẹ̀ náà ló bí ìwọ ló jẹ́ kẹ́nìkan rí ìhòhò rẹ̀ yàtọ̀ sọ́kọ rẹ̀ torí ẹ̀ sóbìnrin náà bá ń gbéra rẹ̀ sáfọ́kọ rẹ̀ kọ́mọ́fọ́ ọkàn kọ́mọ́fọ́ ọkàn ọ̀dájú pé nǹkan ṣe yìí torí tí nǹkan ọba ṣe òtún lókè mímọ́ lẹ́yìn sánmà tí bọkọ rẹ nù eléyìí àfihàn wá pápápápá kan nínú àwọn obìnrin ti ṣe yọ̀dára wọ́n fi ọkọ kọ wọn náà sì gbà kó ti lọ́kọ ọkọ náà sì gbà kó ti fi ọ ẹ wá tilẹ̀kùn kò sẹ́nìkan bẹ̀ mọ́ ọkọ wa ṣe ṣe ṣe ṣe ṣe pé kò ń orí ọtún mọ́ ọkọ ó de pampasi má di ọsà yarí kálẹ̀ ẹ dákun sálà ẹ̀dá lóbìn abẹ́ni rí. Thank irú wọ́n ní kí ló dé wọ́n ní kí ló dé wọ́n ní wọ́n ní because because ojú ti ò ní pé àti ah, ah, gbọ́ àti gbọ́ kó fẹ́ gbóhùn to that extent kíni sẹ́ẹ̀dì kíni sẹ́ẹ̀dì alọ́kọ́ rẹ̀ nìyẹn eléyà fi hàn yín gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé gbogbo nǹkan tó bá débi tó ti tọ́.

kébà ti ṣe mọ̀ pé ibà náà làrùn áfíríkà bì ibà ń ṣèyàn ọwọ́ àlọ́ sọ́spítù chloroquine wọ́n làwọn ọ̀rọ̀ tí wọ́n fún wọ́n gàn lábẹ́rẹ́ ó wá jẹ́ pé fọlùkẹ́sà wọn fún lábẹ́rẹ́ wọ́n ní bàbá ẹ bọ́ sókòtò lọ́yẹ kọ́ ọbọ̀ ọ̀yẹ́ o ló kí ni sí ọ ṣe bá nàbí sọ̀rọ̀ bá. ìdọ́fà ìdọ́fà tí ọ̀pọ̀lọpọ̀ fi ń ṣe mà lórí àìmọye tòkòtò tẹ́lẹ̀ mi ti sọ olùkẹ́gbẹ́ mo ló fẹ́ gun títọ́sí ní àbójú àwọn olùbílẹ̀ ìsìláàmù rẹ wá dà ọwọ́ ajáde tó wà gbàlù súnà kan ọ̀nlẹ̀lẹ̀ islam kan o ti ti dílẹ̀ fún wọn lọ́sibítù ní wọ́n ní nọ́ọ̀sì ọkùnrin wọ́n ní nọ́ọ̀sì obìnrin àmọ́ àwọn ti rí ọ wọ́n fẹ́ dán wò ọ̀rọ̀ agbérùngbà rẹ wá pé ìgbà ń ẹ wọ́n kọ́lùkọ́ lọ gún lábẹ́rẹ́ pé no ẹ bọ́ sókòtò ó pè mí ní bọ́ sókòtò ah, torí ti eléyìí agbọ́dọ̀ bọ́ jókòtò fún ọ. ọ sọ fún ọ kọkùnrin ni ó bọ̀ lábẹ́rẹ́ tí ìbá ti pé gan ẹ̀ tí ẹ̀ máa ń tẹ̀sí sẹ́rù mi lóbìnrin gún lábẹ́rẹ́ ẹ̀dùkẹ́rù ọkọ̀ọ̀kọ̀ bọ àwọn náà. lónìí à ṣébí wọn ló gbé rẹ wá ẹ̀sìn bẹ́ẹ̀ ti fẹ́ gbowó tèmi because ẹ̀yin ọ̀mẹ̀tọ́ tiyín náà ṣébí wọn ló fẹ́ gbà ẹni tẹ́ fẹ́ gbowó lọ́wọ́ rẹ̀ ó ní agbára alhamdulilayi àárẹ̀ yẹn ò tí ì dọ́ dùbúlẹ̀ débi pọ̀ ọ̀mọ́ tó ń ṣe máa kò sí ìjọ dùbúlẹ̀ débi pé òun pòru lọ́sàn-án o sì ní làákàyè so therefore o ní option àmọ́ tí ààrẹ bá ti jọ dùbúlẹ̀ débi pé ọmọ tó ń ṣe mọ́ gbogbo àwọn èèyàn rẹ sẹ́ǹsì gbé ọwọ́ àwọn ọmọ tún yàtọ̀ sósì ẹ sá máa gún ni ṣe mọ̀ pé lẹ́yìn yàtọ̀ but for now o ní option ọmọ tó ń ṣe abẹ́rẹ́ rẹ̀ mu wá máa mú lọ lílọ wá kí ìyàwó rẹ̀ gún fún ọ kò sí eléyìí jẹ́ eléyìí òfin òfin Islam òfin ẹ̀sìn Islam yẹn sẹ́rí ìgbà tẹ̀yìn ọmọ tọrọ ẹ̀tọ́ yín ìní dá wàhálà rẹ̀ wàláhì tó bá lọ sí hospital especially and private hospitals even ní public hospital ó lẹ́tọ̀ọ́ rẹ̀ tó bá kọ́ kí ní kó wọn. ó sì jáde ó kù lọ ẹnu kọ́ lọ ra abẹ́rẹ́ àti rọ́bà rẹ̀ ní ọ̀rọ̀ ti fún kìbọ́ǹdì nílé ọ̀parí nù sẹ́ni tó bá lọ sí hospital ọlẹ́tọ̀ ọ sọ fún dókítà yẹn pé ẹjọ́ o ṣé abẹ́rẹ́ mẹ́rin tẹ́ kọ yẹn yes abẹ́rẹ́ mẹ́rin ẹ̀yin lè máa gún mi o pé pé kò burú ẹdúró de òní ibi tẹ́ǹtì ń gba abẹ́rẹ́ yóò lé gbogbo nọ́ọ̀sì jáde àwọn náà mọ̀ wò pé ah what type of exemption is this pé yes bẹ́ẹ̀ ni pé ìwọ kọjá ẹni tó sì di rẹ fóbìn olóbìn àmọ́ ń gbà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀dààmú fẹlẹ́ ìjà ló ti ṣe jẹ́ mẹ́rin torí di eléyìí ká sọ ìhòhò wa ẹ̀sìn Islam kọ́ wa báwọn àwọn tó bá di túláàsì tán ò máa tó ń ṣe máa ò ṣe kínní kan máa àwọn èèyàn rẹ tó sì gbé ọ lọ tọ́ kò burú torí pé lẹ́yìn túláàsì ló bì àbúrò mi fẹ́ bímọ wọ́n kàn pé ẹnìkan ni wọ́n gbà bí fún un so wọ́n ti torí rẹ̀ wọ́n wọ́n wọ́n wọ́n wo ìwòwò rẹ̀ torí bọ́ máa ń ṣe ń jáde nǹkan kan tán àbí òye wa tó bá ń ṣẹlẹ̀ pé kò sóbìn tó tún lè áńdù rẹ̀ ah ọlọ́mọdé àrí situation bẹ́ẹ̀ o tó ara àwọn nǹkan tí Islam ní ìdíwà sí ni tá a gbọ́dọ̀ gbìyànjú sí ṣe a nídìí láti Islamize gbogbo medical area yẹn pé pé àwọn ọmọ tí ń kọ́ ẹ̀kọ́ yẹn wọn ò máa kọ́ káwọn náà tún wá lọ máa ṣe bí àwọn pọ́ọ̀lù àti dọ́kásì káwọn kọ́ kó jẹ́ pé wọ́n try láti practice Islam and that is the purpose tí tí ó máa mú wa dá Islamic hospital lẹ̀ kékeré ṣe pé Islamic hospital ẹ̀ ògiri lásán níta ń ni kékeré practice Islam ọkùnrin ọmọ mójútó ọkùnrin kóbìnrin ọmọ mójútó obìnrin torí ká lè bá a sọ iye ara wa àmọ́ tá a bá ṣe bẹ́ẹ̀ ara àwọn obìnrin wa ni wọ́n sọ di seven experiment fáwọn ọmọ tí ń kọ́ nọ́ọ̀sì àtàwọn ọmọ tí ń kọ́ mẹ́dísìn torí kọ́ mọ́ bá dà bẹ́ẹ̀ àwọn ọmọ mùsùlùmí nídìí láti study irú àwọn ẹ̀kọ́ yẹn àmọ́ o wọ́n má jẹ́ kí islam àwọn yòrò on the line torí majority àwọn ọmọ tí ń kọ́ gbàtí ó bá fi kọ́ tán òun náà tún ti dọ̀daràn gbàtí wọ́n ní kọ́ lọ kẹ́kọ̀ọ́ kó lè bá jẹ́ nǹkan lórére fáwọn mùsùlùmí wọn náà ti di irú wọn yóò máa pé kí ní ìhòòhò obìnrin ìhòòhò lásán kí wọn ni wọn gbé pamọ́ a'udhu billahi minash shaitani rajim ajẹ́ kí ìhòòhò yá rẹ̀ náà nù kó pé kí yá rẹ̀ náà sì di ilẹ̀ tẹ̀mọ̀ pé lóyún ọrùn létí rẹ̀ àwọn èèyàn obìnrin mí náà tí wọ́n ṣe ìyá nìkan táwọn ènìyàn sọmọ ẹnìkan àbí ta ni fẹ́rù rẹ̀ fún ìyá tiẹ̀ tó ń gàn fẹ́rù ẹ̀ fún ìyá rẹ̀ bóòlù torí ìdílé ọ̀dọ̀ wa ò kéésì nǹkan ẹ̀rín lélẹ̀ islam ìjọba tó fi nídìí kí àwọn ọmọ mùsùlùmí ọkọ nípa arọ àwọn ẹ̀kọ́ yẹn nù ṣùgbọ́n tí ń bá yàn lọ́kàn jẹ́ ni pé ńgbà tí wọ́n bá fi tán àwọn náà ti di wọn. àwọn náà tún wá máa sọ̀rọ̀ burúkú lẹ́nu bí kẹ́ gbá lẹ́nu kí gbogbo èèyàn ká dànù. nítorí pé rán yàn ní tẹ́ẹ̀rú èèyàn fi tọmọ ẹni tó ń ìwọ tó ń kẹ́kọ̀ọ́ mùsùlùmí nìwọ ìwọ wọn máa practice islamically ni yìí ṣe kí wọn ṣe fi lé ọlọ́nà lọ́mọ ẹsẹ̀ nígbà tí èsè bèbí tí èsì ṣe dùndú. sontori délé ẹja mójútó agbọn bẹ́ẹ̀ owó wa pàtàkì lóòótọ́ ẹlòmíì ọmọ sọ fún wa pé kí nà ń gbé pamọ́ gà tí gbogbo òdì ń tẹ̀gbé pamọ́ náà làwọn kan sílẹ̀ títì ẹ sọ pé ìyàtọ̀ wà láàrin wọn àfẹnẹ́jà ń mùsùlùmí náà mùsùlùmí làwọn kèfèrí làwọn ọ̀daràn ni wọn ọ̀daràn lọ́lọ́run pè wọn bó lẹsẹ wa lè máa fi wá wéra wọn sẹni torí rẹ̀ péjọ wèrè wọn jọra wọn ìmọ́lẹ̀ tó kùkù wọn jọra wọn ẹni tó gbọ́ lọ́gbọ́ àtẹ́tí tó kèfèrí wọn jọra wọn wàláhì. a sì ti mọ̀ nínú òfin pé lẹ́yìn sábà àdàlù kófòrè dà lẹ́yìn tí wọ́n ti jẹ́ kèfèrí kò tún sẹ́sẹ̀ ní ìmọ̀ tó lè dá wọn dùbúlẹ̀ mọ́ àrùn ńlá ti gbé wèrè wọn lẹ̀ kéékèèké lẹ́ńkàn rí yìí gbogbo àti tó sì bílẹ̀ tó fẹ́ gbọ̀n kadà gbogbo ẹ̀ ti hàn dà tó tún à ń bò kí ni ò ń bò ẹ dákun kí ni ń bò kò tí tí mo sára sọ fún pé pàdímọ́ ni àbí gba Islam èwo lẹ́yìn ọ̀tọ̀ ẹnìkan á ní pàdímọ́ láwì àjẹpẹ́ ìwọ náà gbádùn kiri rẹ̀ ètò ọjà ní ti ní pé gba Islam because tó bá ti gba Islam yọ pàdímọ́ àbí òní pamọ́ ọjà ìbùsùn jẹ́ wọ́n ní àgẹ́bà ti sàlàyé ṣáájú kò sí ìhòòhò láàrin ọkọ àtìyàwó àmọ́ bíi pé kọ́ wá fẹ́ yàgbẹ́ kó pé kíyàwó rẹ̀ wá kọ́ ọ́ torí pẹ́lú míì ó tún fẹ́ máa ń kọjá ẹnu àlà gbogbo ọkọ tí wọ́n á ń yàgbẹ́ lójú ìyàwó ẹ̀ gbogbo ìyàwó tí ń yàgbẹ́ lójú ọkọ rẹ̀ wọn ò tún ní tó méje pín lójú ara wọn ẹ̀dínmọ̀ àwọn nǹkan míì táwọn èèyàn kà fún un ìkórìíra yóò wá wọ àárín wọn débi gbígbà tán sáàbùn sí wọn. èèyàn gbọ́dọ̀ máa sọ àwọn nǹkan kan sí mọ́ta ẹnu àlà wàláhì bọ́ bá yàgbẹ́ lásán nílé ìgbẹ́ ilé yín tí etí ìyàwó rẹ ó ti máa kọ́ gbígbẹ́ rẹ ṣe ń jáde bí iyì rẹ bá jẹ́ hundred level tẹ́lẹ̀ yóò kọ́ bọ́ sí sixty five. bẹ́ẹ̀ ni tó o bá lẹ́ experience torí òórùn tí o bá gbọ́ òun náà yín àgbẹ̀ ìgbẹ́ rẹ máa ń rùn o àmọ́ tí ẹni ń gbọ́ nìsín gbígbẹ́ ṣe ń jáde lára rẹ ṣe pàpàpàpà ẹ mọ̀ ọ́ pé sẹ́ni tó ń pọ́nlé náà nù mo rò pé ó yé tó ń ti pé nature ni bọ́lọ̀ ti dá wa nù agbọ́dọ̀ yàgbẹ́ ká lè bá mọ ara wa agbọ́dọ̀ yàgbẹ́. torí tí ọmọ yẹn bá yí àgbẹ̀ wàhálà ó ti pọ̀jù láyé àbí òní pọ̀ ẹ àmọ́ tó bá wúra rẹ tó ṣe kù kù kù tó lọ yí àgbẹ̀ tí wọn náà bọ́ dí mú àti ìjà mọ̀ kankan fa torí ká lè mọ àwọn ara wa ọlọ́run kádàrá ká máa yàgbẹ́ bó síbẹ̀síbẹ̀ tó o bá ti lè yàgbẹ́ níbi tí ìyàwó ló ti máa gbọ́ níbi tí ó ti máa gbóòórùn rẹ̀ iyì rẹ̀ ò máa dànù iyì rẹ̀ ò máa dànù torí ìdílé yẹn ó gbéra rẹ̀ jìnnà sí gbogbo àwọn kan tó lè sọ di ẹni ẹ̀tẹ́ tọ́ torí di eléyìí ó wá nínú hadith kan o láti ọ̀dọ̀ Abu Hurayra radiyallahu anhu wọ́n lánàá Nabi Muhammad sallallahu alayhi wa sallam sọ pé man atal gha'ita falyastatir gbogbo ẹni tó bá lọ láti lọ yàgbẹ́ o kọ́ ya fi nǹkan fi bora o kó jìnnà síbi tí wọ́n ti rí o. fa in yajid illa an yajma'a kathiban min ramlin falyastadbiru tí ò bá rí nǹkan kan tó lè fi fara pamọ́ ju ikú kọ́ fọwọ́ rẹ̀ kó ìpẹ̀jọ kó fọwọ́ kó ìpẹ̀jọ kó fọwọ́ kó ìpẹ̀jọ kó fọwọ́ kó ìpẹ̀jọ tí èkó fi ga ó mú ìgbẹ́ mọ́ra títí tó fi kó ìpẹ̀jọ tó fi kó ìpẹ̀jọ tó fi kó ìpẹ̀jọ tí ìpẹ̀yìn ó fi ga so balẹ̀ ẹsẹ̀ bẹ̀rù tó o bá kó jọ sẹ́kọ̀ọ́ wá kọ́yìn sí ìpẹ̀wọ̀ tó o bá kojọ tán kọ kọyìn sí pé yẹn kó fi máa yàgbẹ́. fa inna ash-shaytana yal'abu bi maqa'idi bani adam nítorí pé aṣetọ́ni máa ń fi ìdí àwọn ọmọ anábì adam ṣeré o ìdí ibi tí gbẹ̀ ti ń jáde o kí máa fi ṣeré tẹ́ ẹ bá fi nǹkan bo tẹ́ ẹ bá fi nǹkan dí gàgà ibi tẹ́ ẹ wà. man fa'ala ẹni tó bá wà nǹkan kan tó fi bóra rẹ̀ tó fi dí gàgà ibi títí ń yàgbẹ́ faqad ahsana ó ti ṣe dáadáa o wa man la fala haraj ẹjọ́ bá ti rí nǹkan kan tí ó fi bóra rẹ̀ kò sí lè fi àmọ́ kọ́ mọ̀ pé àti ìta ni wọ́n mọ̀ fìdí òun ṣeré eléyìí ó fi hàn wá bó ti ṣe pàtàkì tó pípé ká máa bo ìhòòhò wa eléyìí yàtọ̀ sí fífara sáwọn èèyàn àti jìnnà sáwọn èèyàn ibi tó tún ti yàgbẹ́ náà lẹ́yìn ìgbà tó ti jìnnà wàá tún fi nǹkan kan wàá tún fi dí gàgà bí tó wà eléyìí kó o lè bá a fi sọ́ra fún àṣetánì tí ń bẹ pẹ̀lú rẹ̀ torí gbogbo apátá láṣetánì kan bẹ pẹ̀lú rẹ̀ wọ́n bi anabi sọlá àti náà pé tó fi dórí ìwọ náà anabi ní bẹ́ẹ̀ ni tó fi dórí òun ṣùgbọ́n náà wọ́n bá fún mi ń ṣẹ́gun lórí ẹ̀ fa asilama ló ṣe sọ̀rẹ́ndà fala ya'muruni illa bi khair kì í pa mí láti àfi pẹ̀lú kí n ṣe dáadáa àwa wá ń kọ́ àfi kọ́ lọ́n sànù wa tó alìjánu yẹn kìí yapa kìí fìyàn lẹ́ngbà kan torí kó o lè bá a bó ìhòhò rẹ kúrò lọ́dọ̀ tiẹ̀ náà àfi kó o fi kankan kó o fi dí gàgà tó nítorí ẹ̀ láyè sìn ẹ̀rí pa àwọn wọlé ìgbẹ́ tilẹ̀kùn. torí de lẹ́yìn nílẹ̀ ìfihàn wa pín nínú tẹ́sán Islam mú wa òun náà ní kí wọ́n pọ́n wa lé inú àpọ́nlé tó ṣe fún wa ọ̀nà ní pété a bá fẹ́ ṣe gbọ̀nsẹ̀ ká máa rìn jìnnà. ẹgbà ọ̀rọ̀ mi wá wá láti ọ̀dọ̀ Abu Hurayra radiyallahu anhu qala qala rasulullahi sallallahu alayhi wa sallam ittaqu al-la'anayn alladhi fi tariq an-nas aw dhillihim rawahu muslim. anabi sallallahu alayhi wa sallam wọ́n ní ẹ ṣọ́ra fún àyè méjì tí máa gégùn fún yàn ẹ ṣọ́ra fún yíyàgbẹ́ táyè méjì tí máa ṣépè fún yàn. alákòókò alladhi yatakhalla fi tariqi an-nas ẹni tó máa ń yàgbẹ́ sójú ọ̀nà àwọn èèyàn tí wọ́n máa gbà. aw dhillihim àbí tó máa ń yàgbẹ́ síbò gí wọn. rawahu Muslim al-Imam ló gbà wá. hadisi yìí ó jẹ́ ọ̀kan nínú àwọn hadisi tuntun kọ́ wa. nípa ẹ̀kọ́ tọrọ mọ́ afẹ́ yàgbẹ́ wọ́n ní ká ṣọ́ra fún yíyàgbẹ́ táyè méjì tó ṣe pé kíní kejì wọn máa gégùn fún yàn subhanallah ṣé ààyè ní ahọ́n tó fi lè ṣépè fún yàn á sọ pé sami'na wa wa wa wa amanna á gbọ́ àti gbàgbọ́ bẹ́ẹ̀ ni àwọn ahlus sunnah máa ń sọ àmọ́ ru eléyìí lọ́dọ̀ àwọn mu'awwila àwọn tó máa ń yí ìtumọ̀ ọ̀rọ̀ padà wọ́n sọ yìí pé majaz ni wọ́n lò ń bẹ̀rù majaz ní àkìlì wípé ittaqulla anayin ay unzila almakanu manzilata al-insan wa hudifa al-mushabbahu bihi wa huwa al-insan wa rumiza ilayhi bi على سبيل الاستعارة المكنية wọ́n في استعارة مكنية àti sẹ̀lẹ̀ ń bẹ̀ wọ́n láàkì gbogbo àníjẹ́ ìtọ́kùnlá àárẹ̀ ẹ páyà àti ìyàgbẹ́ sí àyè méjì tí máa gégùn fún yà nítorí pé òjíṣẹ́ ọlọ́run ló fún wa rò wọ́n máa yan dẹ́kun anil hawa kì í sọ̀rọ̀ fẹ́nu in huwa illa wahyun yuha nítorí wọn fi ránṣẹ́ sí ló máa sọ fún wa tó tọ́lọ́ máa sì ní nǹkan kan ó ń gégùn fún yẹn ó ń gégùn fún yẹn náà nìkẹ́ bó sọ pé yusabbihu lillahi ma fi samawati wa ma fi al-ard àti màgbé ma fi samawati wa ma fi al-ard ètò pọ̀jù nínú rẹ̀ nǹkan bọ́rọ̀ gidi ní tí ì sàbẹ̀mí ọlọ́run sì ni wọ́n ń sàfọ̀mọ́ fún un wọ́n ń sàfọ̀mọ́ fún un ahọ́n òun wọ́n fi ń ṣe wọn ọ̀ràn wa káwádìí ẹ̀ gẹ́gẹ́ bá nàbí sallallahu alaihi ó ń ké ó ń sunkún ńgbà tá ànábì ò dúró lórí rẹ̀ mọ́tò ní kí wọ́n bọ̀ ń ṣe àyè dúró mi mẹ́mbà ń ké táwọn yẹn sì ń gba ariwo rẹ̀ believe it or not bọ́lọ́mọ. sẹ́lẹ̀ ìfihàn wa pé sọ́mà sọ pé páyà àti yàgbẹ́ sí àyè méjì tí máa gégùn fún yà ń gégùn lódodo àbí ògégùn ń gégùn. ẹni tó bá wá pé rọ́ọ̀ni tọ́ ọlọ́mọ ṣe wá lọ́kàn náà tí ó wí bẹ́ẹ̀ o tí wọ́n wá sọ fún pé kọ́ dán wò. kọ́dà wò kó fi lè bá a mọ̀ báyìí ni ó ṣépè fún bí òní ṣépè fún ṣùgbọ́n ẹni tó gbọ́n láyé kọ́ ní tẹ́rí lẹ̀ pé ẹ máa ṣépè sí ohun ọ̀fàdùà torí rẹ̀ ẹ sọ́ra fún yíyàgbẹ́ sáyè méjì tí máa gégùn fún yàn àkọ́kọ́ nínú àyè méjèèjì yìí òun náà ni pé tẹ́wárí máa gégùn fún yàn òun gégùn fún yàn àwọn èèyàn náà sì wọ́n sì gégùn fún yàn àwọn mẹlẹ́ka ló gégùn fún yàn ọlọ́run tún gégùn fún yàn ẹ bó ti wá náà àdìsí ti ń bọ̀. torí di eléyìí àkọ́kọ́ alladhi yatakhalla fi tariqin nas ẹni tó ń yàgbẹ́ sójú ọ̀nà àwọn èèyàn muslimina kanu aw kuffara wọn bá jẹ́ mùsùlùmí wọn bá jẹ́ kèfèrí fi tariqin nas lójú ọ̀nà àwọn èèyàn torí la wọlé abirọ ẹ gbọ́dọ̀ ní àwọn èèyàn lára tọríkì náà nínú mẹjẹmú rẹ ní kọjá yìí pé tọríkùn ní sàbílù ọ̀nà táwọn èèyàn sì ń gbà dì sí àmọ́ tó bá ti jẹ́ tọríkọ màjúrà ọ̀nà tí wọ́n gbà mọ́ sẹ́wọ̀n kékeré sọ̀nà lápè ọ̀nà tí wọ́n sì ń gbà dì kìí sì sẹ́nu mẹjẹmú ọ̀nà yẹn onígbọ́jẹ́ pé wọ́n dọ̀dà sí níjẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí dọ̀dà sọ́nà. but ọ̀nà tó jẹ́ ike ẹsẹ̀ ń tẹ̀ lọ́pọ̀lọpọ̀ tó fi di pọ́ hàn sí gbogbo ẹni tó lójú ni tẹ́lẹ̀ náà ìwọ náà sọ yàgbẹ́ síbẹ̀ kọ́ ló mú ọ yàgbẹ́ síbẹ̀ bí ba ṣe kébẹ̀ clear ẹ̀kọ́ gbogbo tó wá fẹ́ yàgbẹ́ ọmọ wo bi tí ó clear pé o àwọn yọ fẹ́ yà síbi tó clear bí kò wọ́n ti ẹ̀fí rírù gbẹ́ tó ń yà tó wá jẹ́ ojú ẹsẹ̀ àwọn èèyàn tí wọ́n ń tẹ̀ tí wọ́n ń tẹ̀ tí wọ́n ń tẹ̀ tó fi di kọ́ akramakumullah tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ ọ̀nà ńláàánà rẹ̀ yàtọ̀ sílẹ̀ yìí àwọn èèyàn náà tún láàánà rẹ̀ yàtọ̀ sílẹ̀ yìí àwọn màlẹ́kà náà tún láàánà rẹ̀ ọlọ́run tún láàánà rẹ̀. ọ̀dọ̀ àdúgbò sí ẹni tó yàgbẹ́ ó súnmọ́ kó òun ti gbàgbé ṣùgbọ́n ẹni tó bá rẹ̀ tó o ṣé kò ìwọ ti yàgbẹ́ ìwọ ti free masha allah ọmọ ní alhamdulillah gufrana sa gufrana jẹyẹ gufrana ó ti máa fọ kakùn rẹ pé ah ìwà dúró ẹbí tọ́lọ̀ máa ń ti jáde sa so ìwọ ń dúpẹ́ ẹnìkan kan ń bọ̀ ni ohun tí ronú kó lọ kákòkò ẹ kíníkan igi ọ̀pẹ kan ó sì ti mọ̀ pé èyí ń yàgbẹ́ sọ́nà.

pípé ńgbà téèyàn bá yàgbẹ́ àsìkò tó yàgbẹ́ yẹn lóde gbansasa ó ṣeéṣe kí esin gbóńwẹ́rẹ́ bíi ẹ̀ta oró esin mẹ́ta mẹ́rin márùn mẹ́fà kan ọmọ yọ lẹ́nu gbà yẹn tọ́ba fi lè tó ṣẹ́jú mélòó báyìí esin yàmàkàn lèèyàn bá ń bẹ àbí bẹ́ẹ̀ kọ́ ni ó túmọ̀ sí pé nǹkan ti ṣe òórùn ti gbalẹ̀ gbogbo ẹni tó bá wá rí bẹ́ẹ̀ wọ́n kàn ń bọ̀ ní esin bá ṣe yúú wọ́n bá rí gbẹ̀ta wí wọ́n ṣàdúrà bí wọ́n ti pè. yàtúrú nà alẹ́ yìí wọ́n ṣàdúrà lé lórí èpè wọ́n ń pè lẹ́yìn. nítorí di eléyìí báyìí kéèyàn ṣọ́ra kéèyàn ṣọ́ra fún yíyàgbẹ́ síbi tí ọjọ́ ibi táwọn èèyàn ń gbà. bákan náà ọ̀hún fẹ́ lé hẹ́mù ibi táwọn èèyàn tó jẹ́ pé bòógì wọn bẹ́ẹ̀ bòógì ni àmọ́ wọn máa ń lọ gbatẹ́gùn bẹ́ẹ̀ tó bá yẹ pé bòógì lásán sẹ́nìkan kì í lò kò sí problem kò sí problem nínú abẹ́gi kan ló ti lọ yàgbẹ́ sálẹ́gi ló ti yàgbẹ́ àwọn èèyàn sì jókòó ń kò sí problem. kí ẹ bá nàbí sallallahu alaihi wasallam náà ti ṣe yàgbẹ́ ní abẹ́ bògì kíkan àmọ́ nígbà táwọn èèyàn jókòó ń bẹ̀. àmọ́ ìkìyàn ó ti mọ̀ igi mango ọwọ́ aládùúgbò ni àwọn èèyàn máa péjọ ọbẹ̀ wọn máa dámọ̀ràn wọn máa jíròrò wọn kàn débẹ̀ ńjọ ni wọn bá bá gbẹ̀gẹ́ lè mà. èpè wọn ti pọ̀jù abẹ́rẹ́ ti pọ̀jù torí àjàjẹ́ ẹjẹ́ bá tẹ̀ ní ẹ̀yin ní kẹ́ sáyẹn rẹ̀ kẹ́ kó a àwọn gan ni ó ti àdúrà ti pọ̀ nítorí délé kéèyàn ṣọ́ra fún gbogbo ibi tó yẹ pé téèyàn bá ṣe ìyàgbẹ́ bẹ́ẹ̀ àwọn èèyàn wọn mọ̀ láàdé èèyàn tó àdéhùn yẹn àlè imáàmù Muslim ló gbà wá ó wá nínú ẹgbàá wọ̀ọ̀rọ̀ mi láti ọ̀dọ̀ Hudhayfa ibn Usayd anna nabiyya sallallahu alayhi wa alihi wa sallam qaal man aada al-muslimina fi turuqihim wajabat alayhi la'natuhum gbogbo ẹni tó bá fi nira ti àwọn mùsùlùmí lójú ọ̀nà tí wọ́n máa tọ̀ ègún wọn ti di ọ̀ràn yàn lórí yọ bọ́ọ̀lù ègún wọn ìpè wọn tó bá ń ṣe yóò rèé lù bákan náà ó tún wá nínú ẹgbàá ọ̀rọ̀ míì fanabi sallallahu alayhi wa sallam sọ pé man salla sakhimatahu ala tariqin min turuqil muslimin ẹtọ́ bá da òórùn rẹ̀ gbẹ́ rẹ̀ tó da sójú ọ̀nà kan nínú ojú ọ̀nà àwọn mùsùlùmí fa alayhi la'natullahi wal malaikati wan nasi ajma'in ègún ọlọ́run jẹ̀jẹ̀ àti tàwọn màláíkà àti gbogbo àwọn èèyàn lápapọ̀ ẹ ọlọ́run dákun ṣàánú wa torí de eléyìí ó di ọwọ́ wa kíkà sọ́ra gbogbo ibi tá a bá ti rí pé ọjọ́jú ọ̀nà àwọn èèyàn àgbọ̀dọ̀ yà gbẹ́bẹ̀ ibi táwọn èèyàn ti máa ń gbatẹ́gùn tí wọ́n ti máa ń lajú bóyá gìlọ́ wà mẹ́ẹ̀ tí wọ́n máa fi dáàbò bòra wọn níbi gbígbóná òrùn wọ́n wá máa mọ̀ lọ gbígbẹ́ ọ lọ tá ẹ̀wọ̀n kó sì náà níṣì jù tó wá lọ yàgbẹ́ bẹ̀ sọ́dà bẹ́ẹ̀ òkùnkùn dà bẹ́ẹ̀ tó gbogbo eléyìí kéèyàn ṣọ́ra fún un. ó wá nínú وزاد أبو داود عن معاذ رضي الله عنه والمواردة اتقوا الملاعن الثلاثة البراز في الموارد وقارعة الطريق والظل nínú ẹgbà wọ̀rọ̀ ètò Abu Dawud gbé jáde láti ọ̀dọ̀ Mu'adh ibn Jabal radiyallahu anhu wọn lànà Nabi sallallahu alaihi wasallam àyè mẹ́ta ni wọ́n sọ pé ká ṣọ́ra fún wọ́n fi ibi táwọn èèyàn ti máa lọ pàmì wọn fi kún un ó ní mọ̀wárìdà jọ́mù mọ́wùrì wọ́n ní alburaza fil mọ̀wárì yíyàgbẹ́ síbi táwọn èèyàn ti máa lọ pàmì wọ́kọ̀rí àtọ̀tọ̀rí ẹ ṣọ́ra fún yíyàgbẹ́ sójú ọ̀nà àárín ọ̀nà àárín gbùngbùn ọ̀nà wọ́dìl bákan náà yíyàgbẹ́ síbi bògì èyí táwọn èèyàn ń lò tí wọ́n ń jàǹfààní rẹ̀ a ṣọ́ra fún yíyàgbẹ́ síbi àwọn abẹ yẹn alimami ahmed tún gbẹgbẹ ọ̀rọ̀ mi wà látọ̀dọ̀ ibn abbas òun sọ yìí pé àwọn nakọ àmàin ẹtún ṣọ́ra fún ibi tó mi ń péjọ sí táwọn èèyàn máa fi ṣàǹfààní ṣùgbọ́n wọ́n fi hìmà bọ́ àfún wọn láti fìtà lákòókò àtẹlẹ́kejì wọn lẹ ètò mú ti àárín ọ̀nà àtó mú ti ibi tó mi wà tó mu wa wọn lọ lẹ. alimami Tabarani àwọn tún gbẹgbẹ ọ̀rọ̀ wa o adláhi ànkọ́bọ́ ilhajati tahta al Ànábì sallallahu alaihi wasallam wọ́n kọ̀ fún wa láti máa yàgbẹ́ wa àbí tọ̀ wa sábẹ́ gbogbo igi eléso. wa dhifati an-nahri al-jari àti etí omi etí omi ti ń sàn fún àgbọ̀dọ̀ yàgbẹ́ bẹ̀. so ṣùgbọ́n náà ọ̀nà tó gbà wá ọ̀lẹ̀. wọ́n lẹ́sẹ̀ gbogbo àwọn kan ń dárúkọ yẹn kó tilẹ̀ jẹ́ pé àwọn ọ̀nà tó ń gbà wá lẹ̀ wọ́n láwọn ìgbà wọ́ọ̀rọ̀ míì wá tuntun kí wọn lẹ́yìn a sì mọ̀ ike gbogbo bẹ̀ náà bí wọn bá yàgbọ́ ibi tá a ti ń pọn mi tá a ṣàdúrà ni àkókò ní ṣàdúrà bákan náà bí wọn bá yàgbẹ́ sí abẹ́gi mọ́ngòrò igi kaṣú igi kíntùn ni wọ́n máa jẹ igi ọsàn àgbálùmọ̀ ẹnìkan kan yàgbẹ́ bẹ̀ ni bó ṣe bó ṣe sẹ́ẹ̀tì mọ́ngò ń tọ́jà bọ́ ìwọ ò sì rí tẹ́lẹ̀ ẹ̀dá kùsàdúrà ló ṣe. onísàdùà àwọn bèbè láì mẹsẹ kọrin àwọn mọ́ngò yẹn tẹ̀ jábọ́ wọn sẹ́gbẹ̀gbẹ̀gbẹ̀ yìí ni wọn bọ́ lè tó irú eléyìí lèyàn máa mú jẹ wàlá yẹn e tó nílàáká ò ní múrú ẹ̀jẹ̀ tó kọ́mọ́ jẹ pé ìgbẹ́ ti ẹ́ tọ̀ nítorí délé yẹn gbọ́dọ̀ ṣọ́ra kéèyàn ọmọ máa yàkuyà ìsìn kí lọ́ọ́ ká nílé ìgbẹ́ wa ṣé ká máa lọ yàgbẹ́ sójúdò ká máa lọ yàgbẹ́ pápá àti ká nílé ìgbẹ́ wo lọ́dà jù ká nílé ìgbẹ́ lọ́dà jù máa nítorí pé ká nílé ìgbẹ́ yóò bọ̀ àtìrì wa ẹlẹ́kejì yóò tún sọ iyì wa oníṣòwádìí méjì kọ́bọ̀ tó bá ti ń gbàgbé tó ń lọ pé ó tún lọ nù àmọ́ ń tọ́jẹ fa tòun àmọ́ ká sí ọlọ́run ẹ̀kẹ́ ẹ̀rin tí ó lọ yàgbé láàárọ̀ yìí òkè alọ́kẹ̀yìn sàmọ́tò wáyé pélé rẹ ni ọwọ́ ọbẹ̀ nígbà àgbà kò sí nìkan rẹ gbẹ yóò fi wá yóò ṣàpèjú àwọn tí wọn gbẹ iná ní bí ká ká káwọn èèyàn sọ títí sì ń wá pálí ṣúgà tó kọ́mọ́bà yọ kọ́mọ́bà yọ ibi tó ti gbé ń dáwé ìbáyìí lọ́ba hàn fún ìyàwó sí ìyàwó pọ̀ láwùjọ Yorùbá kíni wọ́n sọ kíní sáàrin títí wọ́n lè ti kí mọ́tò ọ̀sẹ̀ mọ́lẹ̀ láàrin títí inú gbòòrò lọ́kàtẹ̀gbẹ́ ni kékeré àbí èèyàn mélòó ló lè fọwọ́ sọ̀yà pé màá gbọ́ lálejò dé sílé wa sọ́wọ́. So, kéde pé ibi tó forí lé ni ò sí àmọ́ tí bá di pé eh, ẹ̀yìn òru àbílẹ̀ mọ́ ẹ dákun inú mi eh, kìnnì kan ṣe gbòòrò mọ́ ń wá bí tí mo ti fẹ́ yàgẹ́ ah, á àbí ká wá kó fún yín àbí ká ẹ dákun adúrú bàbá yìí lẹ́wọ̀ àgbẹ̀pọ̀ látọdún wo ó túmọ̀ sí pé àbí ká sagbára láti rí i pé eléyìí táwọn ìgbé inú ti ń túmọ̀ sí pé à ń nílé tà ń gbé nìkan ní toilet gbogbo ilé tí ò bá sí toilet ẹlẹ́gbẹ́ kéékèèké lé ni èwo ni ká máa yàgbé ká máa dájọ́ ká máa kójọ nínú bọ́kẹ́tì kára lọ dànù mẹ́rin láti máa jàmàlà láàmà jiyàn ó kù díẹ̀ káàtó àbí ó kù díẹ̀ káàtó tó káwá tiẹ̀ wá sílé ìgbẹ́ tó ṣe pé tá a máa ń yàgbẹ́ ń bẹ̀ á máa rí gbẹ tá a ti yà tẹ́lẹ̀ omi rẹ̀ ó tún máa ta sí wa ń dì tá a máa tábà ọ́ sàn ju ká máa wá ká máa lọ tó láì ní pápá lọ. Nàgbé ẹlòmíràn ti máa retí rẹ̀ pọ̀ fẹ́ẹ̀ dé ibi tá a sọ̀rọ̀ tá a fi tì sí lánàá tó àlàyé irú eléyìí ń bọ̀ nínú àdéhùn tá a kà lọ́sẹ̀ tí ń bọ̀ ìṣàlù. Àwọn ìjọba máa ń pàdé níbi ilé ìgbẹ́. ní pápá kí ni wọ́n máa discuss wà á máa gbọ́ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ما ترى على الغائط يسري على البول níta wí nípa àgbẹ̀ àwì nípa àtọ̀ àmọ́ gbà tó ṣe pé ìgbẹ́ le ju ìtọ̀ lọ lọ́fà náà fi jẹ́ pé wọ́n sọ hájà ó ní ti pẹ̀lú gbẹ̀. táwa lẹni tí ó yàgbẹ́ tí ò ní tọ̀ tàbí ẹ̀yẹ wa torí àwọn sọ pé adìẹ tó su tí ó tọ̀ ara rẹ̀ lọ́wọ́ àbó ni wọ́n ti wá lè su tó ní tọ̀. Ṣé o padà ní àbújá ọ̀rọ̀ yẹn? Ẹ̀ka pàṣẹ yìí ti ń jẹun tó yóò fẹ́ nìkan dé fún wa tó jẹ́ nípa fúlábọ́lá tó owó tó yẹ kó balẹ̀ lọ́fẹ́ lọ́fà ẹ̀ láti pàṣẹ yìí. kéṣe dandan tó bá wù ọ ni tí o bá wù ọ wá já ọwọ́ rẹ dànù sáré kìí. kìí sábúrú bẹ́ẹ̀ lànà bí ọ̀sán lọ́wọ́ àdìsọ́lá máa ń ṣe pẹ̀lú ìyàwó rẹ̀ gbà. ẹgbẹ́ tó bá jẹ́ pé ọmọ kékeré bíi ẹ̀kọ́ ìṣòro tó ń tóbi tóbi ten ni wọ́n á gbé ọjà lé lórí. Ṣé èèyàn ń kọ ilé kó wá gọ̀ ní àbí èèyàn? tá a lè máa gbé ẹrù lé ọmọdé kékeré lórí kọ́ má bàa gọ̀. Kò dájú pé rìsọ́ọ̀tì rẹ̀ ní kọ́ mọ́ gọ̀. Rìsọ́ọ̀tì rẹ̀ ní kọ́ bàjẹ́. Pàápàá jùlọ tó bá jẹ́ ọmọbìnrin. Torí pé ìrírí fi hàn irú àwọn ọmọbìnrin kéékèèké bẹ́ẹ̀ tó ń gbé gbálé lórí ìgbà tó ṣe pé gbogbo ẹlẹ́mọ̀ wọ́ sí two hundred naira at the end of the day àwọn àtìbàjẹ́ wọ́n máa wọ́ọ̀rù wọn mọ́dọ̀ tí wọ́n fún two hundred owó gbá yẹn lẹ́pàlẹ́ bá gbélé lórí wọn ni wọ́n dalẹ̀ wọ́n máa jẹ́ wọ́n sì máa kọ́ bọ́ọ̀lù wọ́n máa bàtìrà so ẹ̀ ń bọ́ máa jẹ́ ni ẹ̀ ẹ̀ pọ́n máa ti sòṣùgbọ́n lọ́wọ́ ba ló lè tún àwọn obìnrin Yorùbá ṣe àtàwọn ọkùnrin wa náà nítorí pé àwa àsábà nítẹ́ lọ́rùn lọ ní Yorùbá lẹ́bù àwọn obìnrin yẹn kò síbẹ̀ sí létí wọn wọ́n sá làwọn ti tẹ̀ náà àwọn màmá àwọn ọ̀pọ̀ àwọn káwọn gbọ́ àwọn màmá àwọn ọ̀pọ̀ àwọn ni àwọn kìnnìkan ṣe kìnnìkan ni tọ́kọ̀ ẹjọ́ náà má ti kọ pé ó jìyà tẹ̀mọ̀ pé yọ̀ọ́ di pé sòtì yín kàn ní pé tẹ bá jẹ́ bàbá ọmọ ẹ try láti káyàwó yín lọ́wọ́ dé ọ̀gbọ́dọ̀ gbígbá lọ́mọ mi lórí èmi ọ̀bẹ wọn fún wọn bá ń kiri nǹkan kan ọlọ́wọ́n ọmọ bòmí láti rí tí wọ́n máa jẹ ọlọ́run ní fi wọ́n mi ọjà ìbò tuntun jẹ. Ìjọba obìnrin wa ń kọ̀ pé pé àwọn ọkùnrin wa ò máa ń wò kí ẹ̀ kò ń bèrè bóyá láti àwọn agbóhùn sùkúl tó tọ́ bá ọkùnrin tó lè ṣe pé wọ́n ti sẹ́ wọn ẹgbẹ́ wọn lè kẹ́lẹ̀ pẹ̀lú láti máa bèèrè ìṣẹ́lá wọ́n wá pọ̀ pé káàkiri yìí máa ń bèèrè alakula hàn kìí ṣe kèfèrí kìí ṣe kan bọlọ ti dá obìnrin òní gbé wọn nídìí ẹni tí ó ní kí àfọn fún ọ̀dà bí ọkùnrin ọkùnrin wọn ọ̀dààmú ẹ̀ríkìtà bá ti pàdé ara lọ́kùnrin lẹ́rù sàlámù alaykum alaykum sàlám báwo ni. báwo ni o àìtún béèrè jù bẹ́ẹ̀ lọ dáadáa ni fa tó bá sọ fún ìyàwó rẹ pé báwo ni lásán yóò máa wò pé ní kíni ọmọ béèrè ń dí báwo sùkú báwo ni sẹ báwo lórí tó lódì báwo tó fi ọjà báwo ni gbogbo fẹnu wọn kí ẹ àwọn lẹ́yìn làwọn kà fún ọkùnrin ò sí ráyè rẹ̀ jẹ́nẹ́rálì gbé nísìn lánàá tipátipá ló fi rú yóò nǹkan ọbẹ̀ mú wálé ọmọ ajókòó tí ẹ báwo ni kíní báwo ni kíní sọmọ pé nínú òtún bọ́mọ lọ ìtọ́kùnrin máa ń rònú jẹ́nẹ́rálì but máa máa yẹ fún mi ṣẹ́yì ó yẹ kí n rọ alásìkò kan tí ó fi máa gbéyàwó rẹ̀ lárugẹ kí wàhálà ọmọ bàá máa ṣẹlẹ̀ torí pé tóbi máa dájọ tí máa ń dájọ tí máa ń dájọ kó kàyàn kún ọmọ lọ kàyàn kún ọ kún yọkàn yọkàn blasta ń jọkàn torí torí ọmọ kà kún tó bá ṣe bẹ̀ tí ọba dùn gan ni masha ọlọ́run níjẹ́ nǹkan kan sọ́wọ́ ọbẹ̀ dùn pọ̀ inú ó dùn wọn ò ní ipò ti ti fúngbà pípẹ́ fúngbà púpọ̀ tó tó gbogbo nǹkan ẹni tí ó sì lọ́tún la gan kọ́ ọmọ ẹ̀ ah inṣàlá ọlọ́run fún ọ ṣe ó rí ṣe inṣàlá kò ní sí ṣòro nítóbìnrin kà fún un. torí ẹ̀ ni wọ́n ṣe pé an-nisā'u 'āṭifiyyāt an-nisā'u 'āṭifiyyāt àwọn obìnrin wọn jẹ́ ẹni tó ṣe pé wọ́n fẹ́ràn ẹni tí ó mọ̀ gà wọ́n torí pé nǹkan máa ń tètè ń lapa lára wọn nǹkan máa ń tètè ń lapa lára wọn tó bá kọsẹ̀ tó o kí i tó o ní pẹ̀lẹ́ yóò tún máa expect kọ́ ọba fọwọ́ ra ẹsẹ̀ yìí kọ́ ọba wóògùn tó fi sí i àmọ́ kàn pé pẹ̀lẹ́ ó lè dì ọ́ ma ó lè kárí rẹ̀ mánu gbígbé èèyàn fẹsẹ̀ kọ́ ẹ̀ka ní pẹ̀lẹ́ lásán kí ni mo tún fẹ́ẹ́ ṣe sí i so ọkùnrin bó wọn ṣe máa wé nù àmọ́ lọ́dọ̀ obìnrin òun tún expect kọ́ ọba fi rọ́ọ̀bù sí kọ́ ọba fi plaster sí kọ́ kó tún béèrè lọ́la ìgbésẹ̀ rẹ̀ kọ́ kó tún tú kó tún bá tún fọ̀ kó tún bá fi plaster míì sí yes ọkọ nù tòbóbìnrin ṣe rí nu èèyàn wá gbọ́dọ̀ mọ báyàn gbé kéèyàn mọ mọ wà rẹ gbogbo ẹni tí wọn fẹ́ àwòkọ mọ bóòlù Ọlọ́run ti dáhùn obìnrin torí kẹlẹ bá ṣọ́ra fún wàhálà tọba ní kò sí ní tọfẹ fi léèyàn ṣe ọwọ́ ah, ẹni tí wọn bá ń parí ìjà gbogbo gbà torí gbogbo tí o tún nǹkan mọ dá wàhálà rẹ jẹbù sí jẹ. Thank yóò sin tọkàn wá pẹ̀lú wọn àà ẹni tó bá ń serú eléyìí ọ̀daràn ni o ẹ ẹ máa béèrè wá ẹ béèrè sọ́dí ẹ ọ̀pọ̀ yé wa orí ẹ ṣọ́ra ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ tó ń kẹ́kọ̀ọ́ látàrí pé òun ní kíá fáwọn skúlmẹ̀tì rẹ̀ ó di wípé ní tí ọ̀dà ń ṣẹlẹ̀ o nítorí pé obìnrin tẹ rí yẹn flexibility wọn ọwọ́ àánú bọ́ọ̀bù àti ń kí àfún wọn tí wọ́n bá ti ń kí àjù yóò di wípé ìranù ọ̀sẹ̀lẹ̀ tí ìranù bá ti ṣẹlẹ̀ ẹ̀ níkọ̀ láti máa parọ́ fara ipẹ̀ ti fi ákùdù rọ́ tẹ̀wọ̀n kákùdù rọ́ wà tẹ́lómi kò ń ṣe àbẹ́ẹ̀mà tí ó jọ daràn pọ́nbélé tí ó sì máa parọ́ fún àti fi gbọ́dọ̀ tí wàá ṣe ákùdù. lórí ìdílé ẹja payọ̀ lọ obìnrin tí òsín tó kàn pẹ̀lú rẹ̀ fẹ́yẹ́ àjìnàbí yẹ obìnrin olóbìnrin ni kìí ṣe tiẹ̀ àjòjì àjòjì ẹ wo ìmáàmù Nawawi rahimahullah nínú kitabul azkar onítòbìnrin tó bá jẹ́ ọmọge bá kíyàn kẹ́ ẹ má dáhùn tòtí bá nàbí máa ń dáhùn sallallahu alaihi wasallam ẹ sì máa kọ́kọ́ kí wọn. àmọ́ àwọn wò pé ànábì nù àmọ́ nìsín ẹ̀ríkẹ́ bí irin àti mágínẹ́tì ni asalaamu alaykum alaykum salaam Kátó pé ẹ báwo ni sọ́ọ̀dì rẹ ẹ báwo ni tẹ́sítà sí lánàá yẹn máa jẹ fẹ́ kan kó o lè bá sinmi ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀pọ̀lọpọ̀ nù wọn ojú wọn gbébì kan ojú wọn gbébì kan fẹ́ kan kó sinmi kò sí yàtọ̀ ẹnìkan ọba àga ẹnìkan ọba àkúrú ẹ̀kẹ́ rẹ̀ ọba àṣerúgúdú kò bá má ṣerúgúdú fẹ́ kan torí tó bá ti fẹ́ kan wà láì òsìmí nù tọba tó tọba fẹ́ kan kọ́ pẹ́ kó tó wọlé kò ní lu ọ o àmọ́ gbà fọlọ táwọn kéènì tìgbà tó bá wù ọ wọlé àbí o sì nípa ẹ Ọlọ́run gbogbo obìnrin bá sọ̀rọ̀ àbí ni tíyàwó ti rọra kọ ọmọ ẹ ìwà àti sísà wo ń sọ̀rọ̀ tọmọ pé ó ti máa ọ ma wo ìdáhùn tó fún ẹ dákun ẹ tètè fẹ́ yàwó ẹ o yóò jẹ́ kí wàhálà yẹn ó tẹ̀ dínkù náà ní lè tẹ́ ẹ̀ bá ti tọ̀ ọbẹ̀ ọ sàlùwàlà ó sì dakọ̀ lọ tẹ́ ẹ̀ bá máa tọ̀ ọbẹ̀ àbí lè gbẹ́yìn o lè sàlùwàlà ń bẹ̀ tọ́ bá má tígbẹ́ òfin ní yí ọ̀la títọ̀ ò ní yí ọ̀la àmọ́ gbọ́dọ̀ dárúkọ ọlọ́run bẹ̀. ẹ kàn lábùkù ni. àbùkù wà tó pé téèyàn bá kàn yàn wàláì fúngbà pípẹ́ kò ní gbàgbé láìlù láìlù wọn lẹni tí màá yà dílẹ̀ tí wọn kàn máa tọ̀ irú báyìí wo la lè ṣe fún un sẹ́yìn káwọ́ lófin ìjọba Islam tẹ́ta lè ṣe fún un àmọ́ yọ kàn bò wọn á nírú àbùkù wo eléyìí ò nídìí fún ọsọ dítèsì rẹ̀ fún wa gbogbo èèyàn mọ̀ irú àbùkù bí kálukú bá ṣe rí àwọn àbùkù kan wà tó kí tó máa kàn ọ́ ní lẹ́bù rẹ̀ láìláì ò ní gbàgbé náà ah jazakallahu khairan ìbéèrè tó dáa gan ló béèrè ilé ìgbẹ́ náà ni ilé ìtọ̀ náà ni but hostel bóyá yàrá kan ló ní àbí tọ́ílẹ̀tì yẹn ti gbogbo lé ni akramakumullah èèyàn méjì ló ń jọ ń gbé apartment wọ́n wá jẹ́ pé tó bá ti lọ yàgbọ́ kàn yàgbẹ́ bẹ́ẹ̀ yàn màkà ni gbogbo kìíní ìjókòó funfun yóò di brown o ò ní gbìyànjú àti sáyàn rẹ̀ ẹ dákun ta lẹni tó rí rẹ pé tí ó fẹ́ kẹ́ni táwọn jọ ń gbélé ọmọ kọ́lọ̀ gbẹ̀ wọn ẹ dákun wọn béèrè kò dájú tí ó fẹ́ kẹ́ni táwọn jọ ń gbélé ọmọ òórùn gbẹ̀ wọn kò sí wàhálà tí ọba sómi la ilaha illallah yóò mọ bó ṣe búlọ́ọ̀kù lè gbẹ̀hùn tí ó lọ wá omi níbikíbi tó bá wà láyé tó kọ́kọ́ wá fọ gbogbo ẹ̀ tí wọ́n mọ̀ án tónítóní kó tó gbà fún pátínà rẹ̀ kọ́kọ́ wọlé ìjọ lẹ́yìn tó rí rẹ̀ bá pè nù. àmọ́ àwọn tí ó dààmú tí ó yàgbẹ́ síbikíbi ẹlòmíì ó tún fi stúdù yẹn lẹ̀ yóò fi yàgbẹ́ lẹ́lẹ̀ pé òun kú ní jẹ̀gbẹ́ wọn yá náà ni kó burú irú àwọn eléyìí wọn ní tẹ́tẹ́ yẹn bá ṣe bẹ́ẹ̀ náà wọn náà lè gba làánà dáadáa yọ gba làánà torí pé ìtànàbìsọ̀ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ sọ wọ́n fi ṣàpèjúwe fún wa ni wọ́n dájú fún àwọn bòmí náà ń bẹ ní ìsìkẹ́rì kan ayé àgbẹ̀ mọ́tíláṣí. wọ́n rò pé yé àìdá ọkọ rẹ̀ ò túmọ̀ sí pé kò wọ́ bẹ̀. ibi tá a ti sàlù aláyà gbẹ́ bẹ̀. sẹ́wọ̀n pé àwọn ìpè kàǹtùkàǹtù tí ó gbọ̀ tó gbogbo àwọn eléyìí yóò fi hàn yín. kọ̀ báyàn lálejò kó sì yàgbẹ́ pálọ̀ rẹ̀. ẹgbẹ́ gbogbo eléyẹn kò nídìí kí wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ fún wa so ṣe pé ìdáná bisalòlá ń sọ nìkan ni wọ́n lè tìtorí ẹ̀ fún yẹn fi lè tìtorí ẹ̀ fún yẹn náà tó pọ̀ wọ́n fi léyìn fún wa ni torí ká o máa rántí gbẹ̀yìn lo nǹkan ní nǹkan dáadáa ẹ lólé olé dáadáa kẹ fún bẹ dáadáa bàbá yẹn ọmọ ara ti ń pẹ̀lú àdúrà amẹ́kan ló yẹn mọ̀kàn ẹ̀kan bá gbogbo ẹ̀ jẹ́ ṣé mọ̀ pé lọ́jọ́ iwájú wọn ò ní rántí èèyàn pẹ̀lú dáadáa ìpè wọn mọ̀ ṣẹ́ fún yẹn ẹ má wò ó torí pé ẹ sanwó ńgbà ó sanwó sí ọsanwó kò lè ba alé jẹ ni ó sanwó kò lè ba àbálé jẹ ni ó sanwó torí pé ìwọ gbálé dáadáa ló fi wọ̀ ọ́ gbé tí wọ́n bá filẹ̀ dáadáa yóò wọ ẹlòmíì náà gbé so ìwọ́kàn ṣeéṣe pé ẹ́ ah, ṣe bí mo ti sanwó lé ọ̀rọ̀ alẹ́ òní tó kúkú ra alẹ́ yẹn ìbí wọn náà máa ń ṣe ń ṣe nǹkan ní nǹkan bẹ́ẹ̀ wọ́n bọ̀ ṣìṣì ẹ̀ náà lọ́jọ́ wájú ẹ jẹ́ à lo nǹkan ní nǹkan dáadáa ọ̀pọ̀lọpọ̀ ilé ìtọ̀ míì náà bẹ́ẹ̀ ni o ilé ìtọ̀ ni wọ́n pè ẹ̀mọye ìgbà mọ́ṣáláṣí lẹ́wọ̀ ilé ìtọ̀ torí kó ti nílẹ̀kùn ó sì rọ ayàgbẹ́ bẹ́ẹ̀ tọ́da bẹ́ẹ̀ abẹ́nijú ti ẹ̀ wú àyè kan nínú àgbàlá mọ́sálásí ìṣòro agbègbè ẹ̀bẹ̀ ọkọ̀ ọbẹ̀ lẹ́yìn náà dáa ọ̀dà wàláhì èpè wọ́n sẹ̀ nínú mọ́sálásí subhanallah àìmọye ìgbẹ́ táwọn èèyàn ń kó wàláhì bí wọ́n ṣépè lásán ọ̀ràn lọ́dà kátó wá tí wọ́n bá tún ṣépè fún ọ náà aleykum salaam. Tí àwọn èèyàn náà lọ máa sọ àwọn tó ń kí ìgbéyàwó kan bàbá kí ló ṣẹlẹ̀ ọlọ́run ní járe ọlọ́run ní járe. àmàdé sí Àwọn ìgbà tí a ń sọ̀rọ̀ nípa ṣé obìnrin lè máa gbé gẹ́gẹ́ bí àwọn kan tàbí tó jẹ́ pé wọ́n eh, ara obìnrin náà yà ó wá jẹ́ pé ọmọ ẹ̀ tó jẹ́ bí ọkùnrin kan ló jẹ́ ní sọ́lẹ̀ máa lójú òun tó bá fẹ́ wẹ̀ ọmọ á ní kí wíyá kó wá wẹ̀ ọ̀hún ṣé lóògùn bẹ́ẹ̀ ṣe. kò burúkọ wẹ màmá rẹ̀ àmọ́ kó faṣọ bò wọ́n la abẹ aṣọ ní ọmọ gbé tí fi ń wẹ̀ wọ́n gbà tí ọba lọmọbìnrin nù. Ẹ̀yọ̀ tó bá jẹ́ pé kí ẹ̀gbọ́n yàn àti àbúrò yàn tó jẹ́ ọkùnrin tí wọ́n jẹ́ jẹ́ ọkùnrin. tó wá jẹ́ nọ́ọ̀sì. Rárá o, ọ̀tọ̀. Ọ̀tọ̀ nítorí kọ́ba àjọ nítorí kọ́ba jẹ́ nọ́ọ̀sì. Àbọ̀wọ̀ ọ̀pọ̀kàn ti jẹ́ gbọ́n àbábúrú èèyàn. Kọ́ ọmọ á fún yàn lábẹ́rẹ́ Ọkọ ó ìyàwó ó lè fọkọ lábẹ́rẹ́ ilé ìjẹ̀bù. wọ́n bọ̀ wọ́n bọ̀ ẹ ti sùúrù bẹ́ẹ̀ ni wọ́n wà sọ̀rọ̀ wọ́n yí pé àdìsí tó sọ pé la yaqbalu Allahu salata ha'idin illa bi ọlọ́run nígbà irun obìnrin. tó ti dàgbà débi pé ń ṣe nǹkan oṣù yẹn pé tó ti bàlágà àyàfi pẹ̀lú kó borí yóò borí rẹ̀ ó ti bo gbogbo ara yóò tún borí yóò lo ìborí eléyàn ni wọ́n gbà lọ. ìborí náà ni ìborí kò sí kò nídìí wọ́n sọ lẹ́ǹtì fún ìgbà tí sọ pé ó lò borí ó túmọ̀ sí ní sí kankan lẹ́nu ara rẹ̀ kò sí lẹ́ǹtì Islam kọjá rọ́bìṣì. yóò máa sọ pé lẹ́ǹtì ìbòrí ni kìí ṣe lẹ́ǹtì rẹ̀ ni ẹ̀mọ tó náà bá sọ fún àwọn obìnrin yòtí ní ìnà àlẹ́ yìí ná látòkè délẹ̀ tó bora rẹ̀ lẹ́ǹtì báwo náà. ìbéèrè má wọ̀ bẹ̀ má wọ̀ bẹ̀. àní má wọ bẹ bí sọ pé ó àwọn èèyàn ó ti ó rí di wọn kí wọn wá wọ. Àwọn tó bá rí anything tó lè sí wa. Bọ̀tí tó ń sọ ní wọn pé Sahara Sahara níbi táwọn náà fi ń gbé sallallahu alaihi wa sallam. Níbo ni gíwà? Ó rí anything tó bá ti lè bù ọ́ kò sí wa now ẹnìkan fẹ́ béèrè ń bẹ̀ aleykum salaam ẹlòmíì ti ń béèrè ń bì. ilé tí wọ́n ń ẹni tó nílé kọ̀ǹplẹ̀ǹ pé má tọ̀ sára lé mi tá a lè má tọ̀ ọ́ bẹ̀. àìkọ̀m̀plẹ̀ ò túmọ̀ sí kọ́ fara mọ́. náà ẹ̀yin sì mọ̀ pé ìtọ̀ tó bá pẹ́ títí títí tẹ̀ máa ń tọ̀ sára ògiri ọgbà ògiri jẹ. náà tó bá já sí pé náà. tó ti ṣẹlẹ̀ tó ti ṣẹlẹ̀ níbo ló ti ṣẹlẹ̀ kí ló dé tẹ̀ sọ fún ìjọba pé àwọn kan mú gbóná. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك عسى Àjọ.